wal auladu ya bina fún tá ń pè ní ìdẹ̀ra ìdẹ̀kùn orí irí ayọ̀ láyé. Yábí náà rí. Ìrọmọ̀yá mi tàjọ wà ń bí lónìí, mo fẹ́ ká mọ̀ o. Yóò bí i máa ń ṣe àrọ̀ bí làbò mi lè kọlẹ̀ kí. Gbogbo àwọn tí èèyàn máa rí tó jẹ́ àwọn àrídùnú ayé, ẹni tó bá wọn Ọlọ́run ló máa ń fún ọ. Yóò bí i máa ń ṣe àrọ̀ bí làbò mi lè kọlẹ̀ kí. Kì í ṣe gbogbo ẹni tí ń jẹ̀ràn ayọ̀, dùnú òun ọlọ́run máa ní kó tọ́ sí. wà irú zikita àbí kọ́irí ládẹ̀kú lè ṣe láti. torí ìdí èyí tọ́lọ́run bá wá kẹ́yìmí àbẹ́yìn pẹ̀lú nǹkan kan nínú tó fi máa ń dunni ní tíláyé. wà irú zikita àbí fọ́dílé ládẹ̀kú lè kó wá sí. tọ́lọ́run bá fún wa lálàáfíà àbò fún wa lówó àbò fún wa lọ́mọ. ládẹ̀kú lè kó wá sí. àbò fún wa nípò àbójá kẹ́kọ̀ọ́ débì kan nínú ayé. ládẹ̀kú lè ṣe láti. Àbójẹ́ ká láǹfààní àti kọ́lé àbá ní dúkìá kan ní àbí mi. Látẹ̀kúlé láti. Lájá máa sọ pé a mímọ̀ ṣe mi ní agbára mi ni, èmi náà dààmú jù gbọ́dọ̀ rí nǹkan kójọ rárá o. Látẹ̀kúlé láti. Àìmọye àwọn èèyàn ni wọ́n dààmú jù wá lọ ṣùgbọ́n lọ òkú òkú. Fàkàm lẹ̀bí bí àdìmúlẹ̀ àìsìn wà lè fàdélé. Ilé ni àdínà mọ̀ pa àwọn kan gbárí jù wá lọ, adẹ̀mọ̀pá tún jù wọn lọ nínú nǹkan fún kójọ láyé. Fàkàm lẹ̀bí bí àdìmú lè àìsí wà rìsìkì. a máa pa àwọn kan gbọ́n wọ́n tún gbọ́n jù wá ṣùgbọ́n Ọlọ́run jẹ́ kí wọ́n mọ̀ Ọlọ́run bá wa ṣe mọ̀ Ọlọ́run. alihamudulilayi. Ọlọ́run a dúpẹ́ fún ẹ. abáríná wa ṣukira lè rọ́bìn náà ṣèṣin ọlọ́run àyìn àmọ̀ pé wọ nìkan lọ́lọ́run àwọn àlejò náà wọ ló dá wọn. àmọ̀dáhùn ẹ̀ṣùn kí alẹ́ rọ́bì náà sì fi ní àmì. ọ̀dẹ̀ mọ̀ pé wọ̀ nìkan sìn wọ́n. kò ní ìnáwó àhàdùn. ìwọ nìkan lọ́lọ́run. kòlì ìnàhú sọ́mọ́dù. Gbogbo tó kù táwọn ni. Kòlì ìnàhú àhádùn. Àwọn màlẹ́kà ọlọ́run wọ́n ló dá wọn. Kòlì ìnàhú àhádùn. Gbogbo táwọn èèyàn ń forí balẹ̀ fún láyé lónìí ni wọn. Kòlì ìnàhú sọ́mọ́dù. Ẹ̀dá ń sin ẹ̀dá nìwọ nìkan lọ́lọ́run. Kòlì ìnàhú sọ́mọ́dù. Ìwọ lọba tí gbogbo ayé náà máa ronú kàn sí tó ní kálukú bá ronú síwájú ronú sẹ́yìn wá ti sọ pé àmọ́ ah, ìtọ́lọ̀ wa. Wà máa kúfúnwó fìlì jùdì wà lè kààrọ̀ mi. Àwọ̀ tún wò sí wòkè wó lẹ́ gbogbo àyíká káàkiri. Àlàó kúfúnwó fìlì jùdì wà lè kààrọ̀ mi. nìkan tá a bí ọba ti tí wá tí ṣe Allah kò sẹ́ni Alhamdulillah. Bẹ́yà kan bá gbé nǹkan kan dání lóyìn tó bá lóun Ọlọ́run nìkan nìyẹn máa ń jọ́sìn fún tẹ́nìkan òtúbẹ̀ fún sáàpù ẹni. Ọlọ́run fún wọn fèlè jóòdì wọlé kára mi. Ọba tí máa ń fúnni ní nǹkan tó kàn mọ́ mọ̀ fún wa tí kìí ṣe pé ó fún wa láti fi fọ̀ lójúmọ́ra. Ó ta wá lọ́rẹ̀ pátápátá ni. Ọ̀bálà òkú fún wọn fèlè jóòdì wọlé kára mi. Kí náà jọ̀nú fún àwọn tí wọ́n ń sin àrìjọ̀nú? kò ní fún wọn ní nǹkan àfi kó gba nǹkan mí padà lọ́wọ́ wọn. wọ́n máa lè oókú fún wọn. àwọn tí wọ́n fò ògùn kọ́rọ̀ jọ láyé. wọ́n máa lè oókú fún wọn. túbọ̀ tán àwọn dà lónìí. bèlìjú di wálé kárọ̀ mi. wọ́n ti wáyé dé ìbátan wáyé rí. wọ́n máa lè oókú fún di wálé kárọ̀ mi. gbogbo tí wọ́n ní lọ́nà haramu yìí tí wọ́n fàlejò náà bó gun àbáṣírí agbára ayé kan kójọ ọ̀n wá sí láyé máa wá lè máa nà ká sọ́mọ ọgbẹ́ ọmọ alágbájá tó lókìkí jọ kí náà náà rí gbogbo ẹ̀ ti parẹ́ adúpẹ́ fọ́láwọn bá tó fi ẹsẹ̀ wa lénà sójú ọ̀nà ọlá yìí atọ́rọ àlékún ọlọ́run fún anábà Muhammad قد شرف الله أهل العلم وافتخروا wẹ́n tọ́lọ̀ bá ti ní kí orin lójú ọ̀nà ìmọ̀ ẹ̀sìn Islam pàápàá jùlọ قد شرف الله wẹ́n tọ́lọ̀ bá ní kó tún wá ṣẹ́ríṣì sún ànábì sallallahu alaihi wasallam قد شرف الله iyì ńlá lọ́lọ́wọ́n bá ṣe fún rúfèèyàn bẹ́ẹ̀ láwùjọ قد شرف الله أهل العلم وافتخروا ọlọ́wọ́n bá buyè kú gbogbo àwọn onímọ̀ láwùjọ yìí kọ́lọ́ ṣe ní àtẹ̀yìn náà ló ní mímọ̀. ìyànà homo mana ọlọ́ ìfẹ́lẹ́ omami. torí pé àwọn tó yẹ kí ọkàn balẹ̀ sọ́dọ̀ wọn jù náà lẹ́ni tó bá jó ní kí. ìyànà homo mana ọlọ́ ìfẹ́lẹ́ omami. ayé dàrú lónìí tí gbogbo ẹ sórí kodò nígbà tá gbọ́njú gbogbo àwọn bàbá wa àgbàlagbà tá a náà àpọ́nlé àti ìyàtẹ̀yẹ tí wọ́n máa ń fún àwọn àfáà kò kéré máa kí mẹ́túlímẹ́rì ìfí dúníyà bí láyìn lè mí. Bọ́ ti bàjẹ́ lónìí bí àwọn aláàfáà lòun àwọn èèyàn tó tún yẹ̀wò pé àmọ́rú ìtàwọn ṣe ń tẹ́. Máa kí mẹ́túlímẹ́rì ìfí dúníyà bí láyìn lè mí. Ṣé kìí ṣe alálùjọ̀nú làwọn o? Máa kí mẹ́túlímẹ́rì. Ṣé kìí ṣe ọlọ́fọ̀ ni wọ́n o? Máa kí mẹ́túlímẹ́rì. Ìràwọn àfáà náà tún máa wá fi oògùn halẹ̀ àfọṣẹ́ halẹ̀. Máa kí bèèrè pé kí ni ìjà àfà tó bẹ́ẹ̀ tẹ́wọ́ ẹ̀. màkì màtúlí mọ́rí ìfìkúnìyà bìlá ìlìmí. àǹfààní wọlé ń bẹ láàrin èèyàn láyé tí ń pàpẹ́ mọ́ rẹ̀ ẹ̀sìn. bìlá ìlìmí. tí ò wá níwọ̀n nípa ẹ̀sìn rẹ̀ àti tí wọ́n ti àwa tún wá ń pè ní ìmọ̀ọ́mù ní ìsáàdù kò sí kí ó rárá rẹ̀. àlùjọ́ ló ló tún wá ń sìn wá ní mọ̀kànìyàn náà. náà wàá mọ̀ máa ń sìn ní wa inna ilayhi raji'un. Pẹ̀lú bàbá wẹlẹ̀ ńlá máa. Ọ̀rọ̀ wọn kúkún jọ àwa lójú. Àkọọ́lẹ̀ ni pé àtúbọ̀tún ayé ààrẹ rádaràdá fa innahu man ya'sh minkum fasayara ikhtilafan kathira. Ipé nǹkan ṣe súnà lójú, à ó gbádé wọ́n wá sọ fún àwọn àyàwà lórí mímbà rí pé ah ó tún sì kù lẹ́yìn ìkànlélé ó tún sí èyí tó burú jù lọ sí ń bọ̀ ó ẹ máa a wà yìí. fàṣàyàrá tó ti láàfàn kẹfì rọ. ẹ rí àwọn tó kọntradíìtì sí yìí pátápátá àwọn èèyàn dẹ̀ máa gbé lárugẹ wọn máa rọ́ tẹ̀léra wọn lọ́bẹ̀. ó ní ṣùgbọ́n tó bá ti dàrú. Fàálẹ́kùn bèzúnnàtí. Tó bá ti fójú pọ̀ bó ṣe fójú pọ̀ yìí. Fàálẹ́kùn bèzúnnàtí. Táwọn àfáà tó kéwú tán ti lè ń bọ́ ti tapálì jọ̀nà náà wọ́n ń sìn. Fàálẹ́kùn bèzúnnàtí. Tí wọ́n ti ń pera wọn ní ọba ẹ̀mí. Fàálẹ́kùn bèzúnnàtí. Tí wọ́n pera wọn ní ẹ̀mí àgbà. Fàálẹ́kùn bèzúnnàtí. Tí wọ́n pera lóríṣiríṣi nǹkan tí wọ́n pera wọn. Fàálẹ́kùn bèzúnnàtí. Ah, alábìnrin tó kù tó kàn ẹ̀ ni pé ìlànà gbájúmọ́ o. Fálẹ́ kò rẹ́sọ̀ náà ti. Ẹ má gbájúmọ́ pọ́nṣọpọ́nṣọ o. Fàmárọ̀ gíba. Ẹ má rìnrìn kùnrin, ẹ má ṣèṣe kú jù. Fàmárọ̀ gíba. Àwọn eléwọ̀n yìí, àwọn eléwọ̀n yìí tẹ̀ ń wò yẹn aláwo ni wọ́n o. Fàmárọ̀ gíba. Ọkọ̀ fẹ̀sùn Ìsìlámù bojú fún yín ni o. Wọ́n fẹ́ sọ́sá bẹ́sùn Ìsìlámù ni o. Àlẹ́ ìsámi ni. Wọ́n níbi tí wọ́n ti ń ṣọdún wọn o, wọ́n máa ń fárí, wọ́n máa ń faṣọ funfun yíra o. Wọ́n ní àwọn ètùtù tí wọ́n ṣe lẹ́ẹ̀kan lọ́dún ayé òtí ìmọ̀ ni o àwa ti mọ̀ wọ́n ti pẹ́ o ṣùgbọ́n kò pẹ́ ìdí social media ayé ṣẹ̀wá ohun ẹ̀fóòsì wọn àwọn kan lẹ́gbọ́yàn pọ̀ ń bẹ̀ o àwọn míì náà wà àwọn òsọ́ lórúkọ títà àwọn eléyìí o

lẹ́fí máa rí páwọn àfá aládàádálẹ̀ wọ́n gbógun ti súnà sí òkèrè àṣẹ wọn ọmọ pé a máa ń pàn òbí wa lè ọmọ pa mójútó kíkì ọmọ pa mójútó à ń àwọn ìyàwó wa ọmọ pa àwọn obìnrin wa àwọn obìnrin gidi láwùjọ ní wọn wọn ṣùgbọ́n kí ni wọ́n ọmọ pé tí súnà ọba ti bẹ̀rẹ̀ tó ní súnà ọba ti ń sọ̀rọ̀ ó máa kọ̀ndẹ́mù gbogbo aburú ọwọ́ àwọn ni àwọn ni ẹgbọ́ ọmọ ojú kọ́ndẹ́mẹ́ṣàn lọ gbogbo nǹkan àwọn máa ń kọ̀ndẹ́mù tàbá kọ̀ndẹ́mù ẹ̀ ibi tó dáa pa ń kọ̀ndẹ́mù gbogbo àwọn aburú iná ẹwọ tútù sì ṣẹ́kù tó bàjẹ́ tó ẹwọ ta sí jẹ́jẹ́ ń gbọ́ ṣe rí pé gbà táwọn oníbíjà náà ń gbẹ̀rú ibi tàṣọ́ọ̀bù náà gbà wọlé o bẹ́ẹ̀ ni wọ́n lè gbábí súnà wọlé. ìdálẹ̀ ìlímù ìlímù lè mọ́rú yìí kọ́ọ́lá fàdínà hùn. àwọn bàbá wa tí wọ́n ti wá wà yìí bí wọn bá pẹ́ láyé èyàn rí rí kúrí o ọlọ́n túbọ̀ bá lọ́rẹ̀ mi lórí dáadáa o àmìnà bẹ́ẹ̀ náà ni yádẹ̀ tó rí dáadáa kan ní tẹ́ẹ̀rí lọ́wọ́lọ́wọ́ yìí náà ìzàlẹ̀ ilmù ilmù limaruhi kọ́lá fàdínà fún abẹ́lẹ̀ yẹn wọlé lónìí tí ìmọ̀ tí yẹn bá mọ̀ kí ó tí yẹn ké èyí tó kà kọ́lá fàdínà ó lárúwá tí presentation báyà ah, mashallah kọ́lá fàdínà kù gbogbo ohun tó náà ń ké ní kéwù yóò takò ń tọ́lọ̀ ń sọ tánà bí sọ. wọ́n ká na dókítúrà ìfalẹ̀ ìsàbí àlèmí. wọ́n ká na dókítúrà falẹ̀ ìsàbí àlèmí. wọ́n yín ká na dókítúrà falẹ̀ ìsàbí àlèmí. bẹ́ẹ̀ni náà bá jẹ́ dókítọ̀ nídìí ìmọ̀ láyé káyé máa kọ́ máa gbé kọ́ máa kọ́ sára sí kọ́ máa yí kọ́ lọ́lọ́ ń kẹ́ ò wọ́n wáyé gbárí gan wọ́n ń ká ṣe fọ́mọ rẹ̀ ìmọ̀ tó takútọ́lọ́ ni. Fọ̀lẹ́sàbí àlìmì kí ṣe ní mọ̀ aláìmọ̀kan ni ọ̀. wà má ní ilmù ilá máa hàdá wábí tàdá. torí pé ń tá ń pè ní mọ̀ ní tí máa ń tọ́ ní sọ́nà tí ń fi ọlọ́run ọba hàn ní. lámọ́hì tawhidan li rahmati rahimi. ń tá ń pè ní mọ̀ ní tí máa jẹ́ kéèyàn mọ̀ pọ́kàn lọ́lọ́run. ìlàlọ́hì tawhidan li rahmati rahimi. ń tá ń pè ní mọ̀

àgbọ̀dọ̀ ní yá Mikaela a ń bèèrè kórè èèyàn wá yípo sẹ́yìn kí àwọn ọmọ ní yá kọ́kọ̀ yá ìlú yá rọ́mùkà yá ìlú yá kìíní kan yá ìlú kan wá náà olò ń pè é kó láwọn ẹ̀mí ni hmm. àfi kúrò ẹni bẹ́ẹ̀ túbà o tó bá wà ládùúgbò yẹn máa kírun lẹ́yìn wọn ẹ má kọ́kọ́ bẹ̀rẹ̀ sí sálámọ̀ sí ẹ̀yà wọn sọ́tọ̀ gbọ́n sí ìdí mùsùlùmí o àbíkọ́ dàrò orí burúkú inú o àbẹ̀ọ́lọ́mbà kó jọ kó má já dídakúdá o mo kí ẹ̀yin bàbá wa gbalagbà bákanáà mo kí bàbá ọmọ aládàyanrí Abu Mashkura àbíọ́lọ́ àlékún ẹ̀mí gígùn àti aláfíàrà kọ́nà tó bọ̀ bá wa ṣe fún yín alékún ríkù halal kọ́nà tó bọ̀ bá wa ṣe fún yín ó ti ń rọrùn fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí adáwọn tí máa ń dé tí máa ń di tí nǹkan rọrùn fún lánàá ṣùgbọ́n tó dágó lé ní láwọn ọmọ ya wá yìí àbẹ̀ ọlọ́run kọ́nà kọ́ mọ́ṣàbá ṣe ìdẹ̀kùn fún ní kálukú wọn kó túnbọ̀ ṣàlékún ìdẹ̀kùn rẹ̀ fẹ́ni kankan wa náà kákan bá wa sọ̀rọ̀ níwọ̀n bá àsìkò díẹ̀ ká má dáwọn bàbá wa lágara torí pé tí kì bá ṣe pé àlàáfíà kò ní lè jókòó wákàtí kan àfikún lọ tọ́jú ẹ̀mẹ́ta ìgbà tí ma rí pẹ́rọ àgbàlagbà báyìí láti ẹ̀kan tí wọ́n ti wà lórí ìjókòó ẹnìkankan nù òdídé lọ́tọ̀ ìtumọ̀ rẹ̀ ń pà láfíà pọ̀ lára wọn àwọn náà wá tún wá dà láfíà ẹ̀ láàmú kọjá bó ṣe yẹ àbí ọlọ́run àláfíà ara yín ọlọ́májò di fíafíá àdàgbàyọ́ kọ́wọ́ ọlọ́májò kàn yín káàbàlà màtá máa ń lọ ń fárí tá ti ń pakájà àdánwò tí máa ń dé ní máa rírù rẹ̀ ṣe nírù ọ̀dọ̀ wá ń bí ọlọ́mà fi kàn yín àwọn oríṣiríṣi orúkọ tẹ́ ń gbọ́ káàkiri lára àwọn àrà wọ́n ń dá nìyẹn a máa fárí lẹ́ẹ̀kan lọ́dún wọ́n wá mú aṣọ funfun yìí mọ́ ara wọ́n dẹ̀ ní ibi tí wọ́n fi ń ṣojú Allahu àwọn èèyàn gbọ́n àbí ọlọ́run kó jọ ọlọ́mọ́ fi rẹ̀ ṣàdánwò fún yín o àwọn àgbàlagbà náà wà láàrin àwọn ẹnikẹ́ni yìí bẹ́ẹ̀ náà àwọn ọ̀dọ́ wà wọn oníwé wà ń oníké wà ń bẹ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n wà ń bẹ̀ ọlọ́mjọ́ tí ò fẹ́ ya dáadáa kódà àwọn tí wọ́n ya ìbáǹlé nígboro lónìí àwọn náà pápá ọ̀fẹ́ kọ́ ma wọ́n yà páǹlé ní ìtàwọn mẹ́lẹ́rọ ọlọ́nkan ó wà nínú àwọn tí wọ́n ma ń jáwé ọlọ́kadà nínú Abẹ́òkúta ń bì tó náà ma sáré káàkiri Ah, mo fẹ́ kó ń kéwú kó ń jáfà ah, mo fẹ́ kó náà wá dìgbòrò bí tiwá ní o Allahu Akbar ah, ó mi ké mínà máa rọ́mọdé mínà kó náà kéwú kó wà ní di o abẹ́ọlọ́n kó bá ṣe ọmọ náà láàfà ẹ̀rẹ̀ bá ṣe ní àfà ẹ̀sìn kó má bá ṣe láàfà alálùjọ̀nú kó má jẹ́ kó jẹ́ àfà ológun àmìnà àníyàn dáadáa tó rẹ̀ nìkan kó wá jẹ́ tóun ya dáadáa kó wá lóhun náà di ọmọ amúgbó ọmọ a máa ń àwọn tí wọ́n wà láwọn ojú ọ̀nà tí ò mọ́ wọn dàbí wa kọmọ wọn ya dáadáa kó wà lójú ọ̀nà ẹ̀sìn báwa ṣe máa ń bẹ pé jẹ́ kọmọ tí wá dàbí tàwọn ará bí yìí eléyìí náà

lilbid'ati kubhan an yatabarra minha man huwa ahluha ó dà tó lórí ibú àti àbùkù fàdádálẹ̀ àtàbúrú káwọn tó wà ń bẹ̀ pápá máa yọra wọn àwọn òkìṣàlá burú òkìṣàlá dáadáalẹ̀ o kọsáni tó ń ṣe tí ò dátó fẹ́kọ́ máa fi pẹ̀un ọmọ tí gan òfẹ́kọ́ pẹ̀un lọ́mù tí ó lè òfẹ́kọ́ pẹ̀un ló lè náà fi lo àdàpè fún olè náà fi pè ní yahoo fáwọn tí wọ́n tún ṣe ní ọ̀nà ìgbàlódé yẹn. àṣìbáàbù sọ̀láhìlì àbìnà ì. gbogbo oríṣiríṣi àwọn àbàjẹ́ láyé ọmọ ọmọ wa kún lọ́dà orúkọ mi yàtọ̀ sórúkọ rẹ̀ tó jẹ́ ti àṣìlì torí pé kò sẹ́ni tó fẹ́ kí wọ́n fi nǹkan burúkú pè wọ́n. bẹ́ẹ̀ náà la ṣe wá ń sọ pé a káwọn ọmọ wa yaari.

báwọn bàbá wa náà ṣe jókòó torí pé wa náà lánàá tán fáwọn èèyàn ló ń jẹjẹ nídùnnú pé àwọn bímọ nídàkejì èyí tí wọ́n máa ń ṣe ńgbà tí èèyàn bá kú táwọn kan tún máa ń dáná tí èèyàn bẹ́sìn wa mu èyí tá máa ń pèèyàn pé wá bá wa dúnlẹ̀ wá bá wa jẹun rèé àwọn ọmọ táwọn torí rẹ̀ ṣe léyìí kí ni tó lè mú káwọn ọmọ náà ṣoríire lọ́jọ́ iwájú. ìlìtìsáàmù ní àdíyì nàbàwí yìí fi tààmù lè máa ẹ̀sìn gàárẹ̀. àkọ́kọ́ nú ẹ̀ ni pé ká fojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ yìí ìkànṣọ́ náà ní méjèèjì o ojú ọ̀nà ẹ̀sìn ọlọ́run yìí tó ní kòjíṣẹ́ rẹ̀ júwe fún wáyé yìí ká fi hàn àwọn ọmọ yẹn láti kékeré ká má máa ní nǹkan kan le fọ́mọ tọmọ ẹ̀ sì kéré ẹ fi sílẹ̀ ilé ìṣì ṣàtásímẹ́ntì na ọmọjọ́ wo ni ọmọ kékeré rárá ṣé kò dá nínú ẹ̀sìn ẹ má ṣe sí lórí ẹ má fi kọ́ àkàwé rẹ̀ dà gẹ́gẹ́ bí kẹ́ ló sì lè máa mutí ah, ọmọ ti kékeré lélẹ̀ yẹ́ sì lè fi sìgá sí àkàwé rẹ̀ náà ní kẹ́ tí máa mú ọmọ láti kékeré kẹ́ máa ṣàtàṣmẹ́ntì sí lórí kẹ́ náà sì kéré gbogbo ohun tọ́lọ̀ bá ti pèlé ìwà bójíṣẹ́ rẹ̀ ló pèlé ìwọ̀ ẹ tètè fi hàn ọmọ yẹn láti gbà náà ó ń fọwọ́ òsìn jẹ ó ń fọwọ́ òsìn

Ọkọ Ànábì wa ń bá mi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam. Yà gùlá. Òjísọ́lá bá ní, ó ní ní mo pèrè ọmọ ìyọ ọmọ kékeré yìí tó rọ́wà lọ́mọ kékeré ọmọ tí ń náà. Ẹwù bí yàn ṣe máa ń ní ọmọ. Yà gbọ́dọ̀ máa wòró pé tó bá ti jẹ́ òun máa gbọ́n ọmọdé ní sílẹ̀. Yà ṣùgbọ́n tó bá ti débi kẹfẹ́ sí kọ́ wọn ẹ máa sọ pọ́mọ kékeré ni ọmọ yìí ló ti mọ oríṣiríṣi nǹkan òun náà ti lè píkì fóònù ṣé mo níkọ̀ ni yes daddy ó yẹ pín to pick it tell the person I'm in the toilet ó dẹ̀ ti píkì ẹ lóòótọ́ is not around is in the toilet okay you can call back ọmọ ọdún mélòó àwọn ọdún mẹ́ta ó wá dé bfc ẹ wá ní kò tí ní jẹ́ ọmọ tó pé tẹ bá kọ́ lálùwà láti yá mọ̀ ṣe perfectly jù yín lọ Ànábì sọ fún ìyàgùlámù ó sọ fún àfá àwọn àgbà yìí ó ní mo pèrè ọmọ yìí inni u'allimuka kalimatin wọ́n ni mo fẹ́ kọ́ láwọn ẹ̀kọ́ kan dìímù ọ̀ ihfazillah yahfazka ọdọ́ ẹ̀kọ́ tí máa kọ́ náà ni pé mójútó tọ́lọ́hun Yàhàfàbùkà. Ìtumọ̀ tó lè kó tán rèé. Ìhìfàbù ìlàhà yàhàfàbùkà. Ṣọ́ gbogbo ẹnu àlá ọlọ́run má kọjá rẹ̀. Yàhàfàbùkà, ọlọ́run aṣọ́wọ̀ náà, ọlọ́run adábùgbò ẹ, ọlọ́run awà pẹ̀lú

sálítà. Àfá àti wa tó fi kọ́ wà rèé, ó ní ìdá sálítà tó bá ti béèrè. Ọlọ́run ni ó máa béèrè lọ́wọ́ ẹ̀ o. Wọ́n ìdá sáńdà. Ẹ̀yin bàbá ẹ̀yin yá wa lónìí ẹjọ́ ẹfàdúrà ṣíṣe kọ́ ọmọ yín. Ẹ jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ ipé Ọlọ́run nìyẹn máa ń pè. Ẹ jẹ́ kó ti mọ́ wọn lára. Àwọn Mùsùlùmí, àlágbára kọ̀ọ̀kan bè kankan, àdúrà lágbára wa. Àdúrà ni agbára wa Mùsùlùmí níta kan bùkátà sí ni pé ẹjẹ́ wọn bá wa kọ́ ká mọ̀ ká kàrà dáa ká tún máa ṣe ká máa máa pèpè kúpè kí ẹ̀ wọ́n rò pé mo dẹ̀ ṣe mi rí gbígbàdúà ẹ̀dẹ̀ já wo kí ni tó ń ṣe wá káwòrú àdúà wo la fẹ́ ṣe sí kí ni tá ń fẹ́ rú àdúà wo la fẹ́ fi fà torí pé gbogbo ohun tó kojú èèyàn láyé ló ládùúà tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àdúà tí wọ́n fi ń ṣẹ́gun ọ̀tá ó yàtọ̀ sí ìsìn fi ń bèèrè àrísìkí lọ́dọ̀ Ọlọ́run àdúrà tí wọ́n fi ń wáṣọ́ ó yàtọ̀ sí tí wọ́n fi ń tọrọ ọmọ mo fẹ́ bẹ́ẹ̀ pàwọn àdúrà kan tó kó gbogbo ẹ̀ sínú lápapọ̀ rọ́bàna àṣínà fi dúnìyà hasana wọ́n fi àṣírọ́tí rẹ̀ ìta ànábì tó fi kọ́ wa Allahumma inni as'aluka bi anni ashhadu annaka anta Allah la ilaha illa anta al-ahadu as-samadu alladhi lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad ànábì ni bẹ́ bá pè eléyìí náà tẹ́ fi bẹ Ọlọ́run ohun tẹ́ bá ń fẹ́ Ọlọ́run á fún yín alẹ́mùsọ̀bíyáká

arábìnrin ẹ̀hún tó wà tún ṣeré Allahumma ikfini Allahumma ikfini bi halalika an haramika wa aghnini bi fadlika amman siwaka ìmí tó wà tó wà tún máa fi sọ́rọ́ tó wà tún máa fi dẹ ọlọ́run Allahumma malikal mulk ìtàmọ̀ tó wà ní sọ́rọ́sọ́ alìmọ̀rán اللهم مالك الملك تنزل منك ما تشاء وتنزع منك مما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير انك على كل شيء قدير تبعد وقاري آية وتوافق الرحمن الدنيا والآخرة ورحيمهما تعطي منهما ما تشاء وتمنع منهما ما تشاء ارحمني رحمة تغنيني بها عن رحمة ما سواك àdúrà tá a fi ń sọ gbèsè ni máa ṣe arábìnrin gbogbo gbèsè bó ṣe lè kó pọ̀ tó ọlọ́run abẹ́ gbé kúrò má lọ ó jẹ gbèsè má lọ máa lálùjọ̀nù àwọn máa fàlùjọ̀nù dẹ́rù bẹ́ẹ̀ tó jẹ́ gbèsè ni kò wá ní lálàáfíà tó fi máa rójọ́ ráyè lèrè gbèsè lọ́wọ́ ẹ̀ bó sanra ìwà san lọ́rùn àbíkan ní wọn máa fún lọ́rùn pa. Allah ìsìláàmù ti kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹjá fi kọ́ àwọn ọmọ wa. alimuso bí yaka kéfà yẹ́dì ọmọ yòjì bí. kọ́ ọmọ rẹ kéfà yẹ́dì ọmọ yòjì. kéfà yẹ́dì ọmọ yòjì. báwo ló ṣe lè máa pe ẹni tó lẹ́tọ́ àti dá lóhùn. kéfà yẹ́dì ọmọ yòjì. eléyìí jẹ́ lànà àkọ́kọ́ ní ta gbọ́dọ̀ mójútó. wọ́n rọjà ọmọ yẹ́dì ọ̀lì ọmọ yìí kalẹ̀ àwọn tẹ́ gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ ìrè o kìí ṣe ẹjọ́ kìí ṣe fíìmù ìyá mi gbogbo tó kún orí fóònù ẹ̀ pátá fíìmù ni géèmù ni ìyá kíyà ni ìyá tẹ́ pé ọ̀dọ́ ẹ lọ́mọ ẹ ti bẹ̀rẹ̀ sí play game ìwọ ló kọ́ ọ̀dọ́ ẹ ló ti kọ́ ohun tó ẹ kọ́kọ́ mọ̀ ọ́

torípẹ́ ẹ̀rí táwọn bàbá wa tàná sọ wọ́n ní ìyá ọmọ lélẹ́ṣù lẹ́yìn ọmọ torípẹ́ ibi tẹ́ bá jari ọmọ gbà ní àyè mélòó ni bàbá wa ní àyè náà dà àwọn là ń sáré sọ́fún sáré sósẹ́ àti jẹ́ àti mú ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń nọ́ra sọ fún ìyá ni tó bá kàwọn àtìyá wọn wọ́n á fìrì dáadáa ìwọ́ tẹ́ rẹ̀kọ́dì kò fi fóònù ẹlẹ̀ sí ilé kó jáde lókó padà dé láàrin bí wákàtí kan kó wá ọgbọ́ mọ́ àtìyẹ́ ti máa jọ fìrì pẹ̀lú ara ńgbà tó bá gbọ́ wà fẹ́ lè ronú kúkú tèmi mú dẹ̀bí mọ́ ó lẹ́kìíyẹ́ jù mí lọ ọmọ ń fìrì lọ́dọ̀ ìyá wọn lọ́pọ̀lọpọ̀ gbà sẹ́yìn ìyá opportunity tẹ́wá níyẹn báwọn lẹ́jẹ́ ń lò pẹ̀lú àwọn ọmọ yín ọ̀pọ̀lọpọ̀ yá ò lò dáadáa kéèyàn dẹ̀ tó lè máa fi ọkàn balẹ̀ pé ọmọ ń máa yaare àfi kí ìyá rẹ̀ yaare o ah! gbogbo wàhálà téèyàn ń ṣe táwa bàbá ń sábà ṣe à ń fẹ́ fún à ń pariwo à ń ṣe gbogbo ẹ̀ bàbá yẹn street gan bàbá yẹn mr no nonsense ni àti ah, ìyá yẹn ò bá yaare àṣedànù ni wàhálà yẹn o torí tọmọ yẹn bá ti bẹ̀rẹ̀ sí yọwọ́ kọ́wọ́ tí ìyá rẹ̀ bá ti jẹ́ ìyá kíyà a máa kọ́fà ẹni. olóṣùmọ̀ àwọn sọ́sùn wùdájẹ́ ló ti dé yẹn má tètè ṣe tó máa ya kíákíá gbogbogbogbogbogbogbà àti kata ati síbọ̀ kan ọmọ rẹ̀ wá olóṣùmọ̀ máa ọmọ rẹ̀ mi nù fi nǹkan mi ok Tunde. mo wà ń mo mo ti ni

madrasatun ní ìdá àdàdìtàhà. tẹ bá fẹ̀sì tọ́ wọn tẹ mójútó wọn tẹ lé mọ́ wọn jù bá bàbá ṣe ń lé mọ́ wọn lọ ẹ̀yin náà lẹ́ máa rẹ́ ní nàìjíríà. ayé òmù madrasatun ní ìdá àdàdìtàhà. tẹ bá dẹ̀ tán ọmọ yìí nítọ́kùtọ́ tẹ tán wọn látọ́ra àkẹ́rà àkẹ́ṣìdì àkẹ́bàjẹ́ ẹ̀yin náà lẹ́ máa sun tójú inú ẹkún ọkùnrin máa ń dájú báwú ni. ẹ̀lú òmù madrasatun ní ìdá àdàdìtàhà.

ọkùnrin ni alhamdulillah barakallahu fi wàlẹ́sà dẹ́kàrù kalẹ̀ ohun sáà àkínṣẹ́gbẹ́ wọn ọlọ́run ló sọ́bẹ̀ nílá alùkùránì ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ bínú ọlọ́run náà kìí ṣẹgbẹ́ ẹ̀yin obìnrin gbogbo ẹ̀tọ́lọ̀ fún lóbìnrin láyé ẹjá bẹ̀rọ ọlọ́run tẹ́yàn bá ti sẹ́nà ọmọbìnrin dáadáa. ajẹ́yàwó rẹ̀. sọ́yìn ìbàlẹ̀ àárọ̀ kí. àkọ́kọ́ náà jọmọ jọ mọ rẹ sínú ma máa máa dùn sí kó tó lọ́jọ́ ọkọ. àdẹ́dìtà ọkọ ìyá balẹ̀ gbọ́ ọmọ máa a lọ yẹn dáadáa. bákan náà a tún wá gbogbo obìnrin tó bá yaare ẹwọ ọ̀nà ẹwọ bó ṣe rí gbogbo obìnrin tó bá ọmọ obìnrin tọ́lọ̀ ń bá ní kó yaare ẹwọ orú oríire tí ìdílé yẹn ṣe àwọn obìnrin tó yẹ ìyàkuyà tó ń yẹ hàn náà tó lè fara dàyà lọ́dọ̀ ọkọ àbí tó ń gbẹ̀tọ̀ ọkọ rẹ̀ fẹ́ lòmí ẹwọ báwọn ọmọ wọn ṣe rí eléyìí jẹ́ ìpìlẹ̀ àkọ́kọ́ tá bá fẹ́ káàmọ̀ wá yaari. wọ́n mi ní àmì àsìbábí sọ̀lá ilẹ̀ àbínà ì. nínú àwọn tó pàtàkì tí máa ń jẹ́ kọ́mọ èèyàn yaari láyé. wọ́n làhùn níwá lédè. wọn náà ni kí àtìyá àti bàbá náà yà dáadáa. ìta sọtọ́ yìí ṣe rí ọlọ́run bá ròyìn ó ròyìn ẹnìkan fún wa nínú Al-Qur'an àwọn òbí kan fún wa nínú Al-Qur'an tọ́mọ wọn jẹ̀fà oríire tí táwọn bàbá rẹ̀ ṣe kalẹ̀ ọmọ wọn ó jẹ̀fọ́ rere tí àwọn bàbá rẹ̀ ti kalẹ̀ ẹ ká ṣe dáadáa o ẹ̀yin bàbá wa àtẹ́yìn yáwá tààjọ wà ń bí lónìí ẹ jẹ́ gbìyànjú ká hùwà rẹ̀ o ẹ jẹ́ tàníyàn wa ṣe o ẹ jẹ́ túnṣe ọwọ́ wa ṣe o ẹ jẹ́ túnkọ̀rọ̀ wa ṣe ká máa ṣe aburú ní kọ̀rọ̀ tó lè padà fẹ́ tàwọn ọmọ wa ẹ̀yin yáwá tẹ́ wà ń bí lónìí ẹ má gbẹ́kòtò aburú kalẹ̀ fúnra yín kẹrù pẹ́ ń gbẹ fọ́kọ yín ẹ bẹ̀rù ọlọ́run kẹ́ẹ̀bá lè jèrè àwọn ọmọ yín lọ́la ẹ bẹ̀rù ọlọ́run káwọn ọmọ yín bá lè gbádùn lọ́la kan máa fàdá àránṣẹ́ sí wọ́n a lè jẹ́ tán o ẹ já mọ̀ bẹ́ẹ̀ o gbogbo ń tàn ṣe kalẹ̀ lónìí a lè jẹ́ tán tó bá jẹ́ dáadáa ni a lè jẹ́ tó bá jẹ́ kọ̀ọ̀kú náà la ń ṣe kalẹ̀ a a máa jẹ́kù fún àwọn ọmọ wa ẹwọ tọ́lọ̀ ń sọ nípa bàbá yìí ń pa àjá yìí wọ́n mẹ́lì ti dá ẹ̀rù arábì Mùsá ló ń lọ pẹ̀lú Khidir alayhi salatu wa salam ìgbà tí wọ́n dé bí ògiri ilé tó fẹ́ wó فوجد منها جدارا يريد أن يقضف أقامه قضف أقامه Kédèrò sọ fún ànábì Musa pé já dúró ògiri ilé tó ti fẹ́ wólulẹ̀ já fi àwọn ọgẹ́ alámùkàlà sí ìjá gbé dúró já bá wọn tó ògiri ilé yìí ṣe. Ànábì Musa sọ pé kí ló ṣẹlẹ̀? Ó tọ́ mo wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹni bọ́ ti ewo níṣẹ́ ta fẹ́ ṣe

fún ànábì wa Musa oníṣòro gírí tí Kídírù ní kẹ́ jẹ́ kí á na lígùn lámẹ́ni yẹtí mẹ́ni fìlìmàdínà ti wọ́n náà gírí yẹn àwọn ọmọ méjì kan ni wọ́n ní fìlìmàdínà àwọn ọmọ yìí yẹtí mẹ́ni àwọn ọmọ aláìlóbi ni wọ́n tọ́wà nínú ìlú yìí lígùn lámẹ́ni yẹtí mẹ́ni fìlìmàdínà ọmọ kékeré dẹ̀ ni wọ́n wàkánà tààtàrùn kẹ́ńtù láhùmá. Táàbá tẹ̀ ń gbọ́ gbogbo àṣàtẹ̀ máa gbọ́ yẹ̀tíìmù yẹ̀tíìmù ọmọ òrukàn. Ní gùlámẹ́ni yẹ̀tíìmù. Gùlámẹ́ni gùlámù ni ẹ̀yà kan gùlámẹ́ni torí láàmù tó wà ń bẹ̀rẹ̀ ló sọ́ di ní gùlámẹ́ni. Ó ti di mọ̀júrúurù nìyẹn. Gùlámẹ́ni yẹ̀tíìmù máa nì ní nípìnlẹ̀. Ìfọ́jú jari ló fi pé yẹ̀tì mẹ́ẹ̀lì. filimadina. ó ní filimadina àwọn ọmọ yìí tán bẹ nínú ilé ọmọ òrukàn àwọn méjèèjì. wàkánà tààtà kẹ́hùnsùn láhùmá. ó wá ní sórí lábẹ́ ògiri léyìí tàtàwó. pẹpẹ ọ̀rọ̀ kan bẹ́ẹ̀bẹ́. ṣùnzùláhùmá. àwọn owó tó níye lórí kan bẹ́ẹ̀bẹ́ àwọn nǹkan olówó iyebíye kan bẹ́ẹ̀bẹ́ táwọn ìtàwọn òbí wọn fi pamọ́ síbẹ̀ dì wọ́n. wàkánà àbúhùmá wàlíhà. àwọn ni wàkánà àbúhùmá. sọ̀lẹ̀hà. tẹwárí bàbá àwọn ọmọ méjèèjì tẹ̀ ń wò yìí. àbúhùmá sọ̀lẹ̀hà. ìyan ọrẹ ni wọ́n. Wàkánà bó hùmá sọ́ọ́lì ha. Ó yẹ kí ni àti máa bèèrè ara wa pé ba kule ni lè ní ṣàforúkọ orílẹ̀ sáyé. Ṣéyàn rẹ̀ ni wá lọ́dọ̀ àwọn èèyàn ṣá. Àkọ́kọ́ Akọkọ na rẹ̀ ni wá lọ́dọ̀ Ọlọ́run. iya akọkọ ni wá lọ́dọ̀ àwọn wa. wa ẹ̀yìn ìyá wátájọ̀ wà ń bílò ní kíkó wá máa rú àwọn bàbá yìí ti lọ ìyá yìí ti lọ ọ̀rọ̀ ọmọ wọn tó wà láyé tọ́mọ̀ kú bàbá àwọn fi nǹkan kan lẹ̀ fáwọn olọ́lọ́wọ́n bá wá rán àwọn èèkàn ńlá méjì dìde pé ẹ̀yẹn lọ gbógiri lé wọn dìde torí tí lèyẹn bá da oró wọn ní kápá àti náà fẹ́ kọ́ débi tó tẹ̀bí sọ fún àwọn pọ̀pọ̀ bóyá àwọn tilẹ̀ sí kankan bẹ̀ àwọn yẹn lọ ń ṣiṣẹ́ tí wọn ní gbówó oṣù ládá lọ́dọ̀ Ọlọ́run lọ torí àwọn ọmọ tí bàbá wọn yàrá láyé gbogbo ń tèmi àti iná ń ṣe kalẹ̀ lónìí a ń ṣe kalẹ̀ tafẹ́ gba ládàá tàdẹ̀ tí ń gba lọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ dáadáa ni tó bá jíjá kejì náà ti ń gbà lẹ́yìn náà ti ti fílẹ̀ sẹ́yìn fáwọn ọmọ ìyá mi ẹnu rẹ̀ gbọ́rọ̀ tíyàwó ọmọ rẹ̀ bá bẹ̀rẹ̀ sí olóṣèwù sọmọ ẹlé nìyẹn. àlẹ́kà bí hùn sí ní lè kọ́ sí dí. bẹ́ẹ̀ náà ni bàbá ní. òun náà fi ìyá jẹ́ ìyàwó rẹ̀ ó fara ní. nígbà tó wọn náà bá wá padà wá di pọ́ ọmọ tiẹ̀ náà márì tó wá ń lu ọmọ rẹ̀ wá láti ilé ọkọ. àwọn tó wà ń bí yóò já gbọ́n rà bó wọn. àbúmọ̀ṣkọ̀rọ̀ sáwọn olóòpò ni wọ́n pariwo ní ọ̀lẹ́yàkọjọ́ lẹ́bí náà láwọ̀ tààràkú lóní àdẹ́ sára gbé kọ́ọ̀fù alẹ́yìn wá yọ ló ń bí káwà máa sọ gbólò sí ọmọ alágbé yẹn sọ pẹ̀lú àtàkù lọ́nà

tí kan bá ẹ̀kọ́ àlọ́wọ́lọ́wọ́ tẹ́ ìjímò pa ti wá dògbù ẹ̀dánù ẹ̀tùmarí pèmí tẹ́wàá tó fọ́ tẹ̀mí bá ọdún náà pẹ̀kẹ̀ tẹ́rì ẹwọ́ ṣe wọn وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا. Ọlọ́run ọba kì wá nílọ̀ pé gbogbo àwọn òbí táwa náà mọ̀ pa fẹ́ fẹ̀ ilẹ̀ fáwọn ọmọ. Ọlọ́run ní ká ṣọ́ra tá a fẹ́ filẹ̀ sẹ́yìn o. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا. Ká máa rántí pé àwọn ọmọ tá a fẹ́ filẹ̀ yìí, ìṣojọ́mọdé wà nínú wọn, èyí tí ò wọ́n a lo orúkọ wa wọ́n lo po wa wọ́n débò mi àwọn ẹ̀sọ̀ fún rẹ̀ ah, àmọ́ṣálà àwọn ọ̀gá mi ti kúrò láwọn ọ́fíìsì káàkiri àwọn ọmọ wọn nílò orúkọ dáàdì wọn orúkọ Eh, eh, ọmọ o fámílì àwọn ya máa bèèrè láti fi mọ orú tó jẹ́ kọ́ ọ̀hún tí ní fún lára pẹ̀bẹ̀ ni àwọn sáàdì mi tí lè àárín àdẹ̀wà mọ̀ ẹgbà tí service ẹ̀mí kéré ńgbà yẹn oh that is good so nice rí eh, secretary bẹ̀ drop gílẹ̀ fún ọmọ àwọn rí how are you gbogbo tó bá jáde tán náà máa tilẹ̀kùn pé olórí ibù bàbá ẹ̀ gbogbo àwọn owó tó kó jẹ́ ní ìgbà tó wà bí náà kọ́ ló fi sẹ́ndà ẹ̀gbẹ́ sí àwọn ìlú káàkiri wọ́n wá ń wáṣẹ́ òun hmm. wáṣẹ́ bàbá ẹ̀ ṣe eré nígbà tí bàbá wà láyé àkàìmọ́yà àwọn ọ̀wà bàjẹ́ tí bàbá mi hù tó ẹ pé táwọn ọmọ ẹ bá fi lórúkọ ẹ̀ lénìí ohun tí wọ́n wà ò lè tó wọn lọ́wọ́. Àléjá bí ní ilé kọ́ sí dí fi lè hálàtí. Obìnrin mi ti ba ilé, ó ti ba ilé àwọn ilé ọkọ rẹ̀ jẹ́, ibi tó lọ́kọ sí, ó ti ba bẹ̀ jẹ́, ó ti sọ̀rọ̀ sí ìyá ọkọ, sọ̀rọ̀ sí bàbá ọkọ, sọ̀rọ̀ àwọn àbúrò ọkọ, àwọn àwọn ẹ̀gbọ́n ọkọ, ó ti dálẹ̀ rú. Tòsíntàn gùn ọ, torí kó kàwé ni Kòsí tó gò torí pé ó ní ṣẹ́ǹjì lọ́wọ́ ni o. Bí ṣó sí ní ilẹ̀ kan sí dé. Ìgbọ́dọ̀ kó hùyẹ́ lápá náà nìyẹn o. Fi kù lè hàlàdé. Gbogbo ẹni tẹ́ ẹjẹ́ ìyàwó àtẹ̀wà ń bílò ní ẹrẹ ráyìn lẹ̀. Àlééka bí ṣó sí ní ilẹ̀ kan sí dé. Fi kù lè hàlàdé. Ẹjẹ́ kan tẹ̀ ẹ máa ṣe ń torí tọ́lọ́ àti torí àwọn ọmọ yín. àlééká bí húsìnì lè kọ́ sí. kódà ní tí ń rẹni jẹ tó bá padà já ń jọkàn ó náà padà sọ pé ah, bí ah, ó púpọ̀. àlééká reje reje reje náà rọ̀ sí ṣùgbọ́n kì í jẹ́ kọ́mọ ẹni níláárí. Fọlájíwọlì ilé sáàni ìlàbí ní ìjáde. Mo bẹ́ tẹ́sí bàbá ọkọ mi lójú kọ́mọ̀ pé àwọn ọ̀gán lè tiwa náà. Fọlájíwọlì ilé sáàni ìlàbí ní ìjáde. Tọkọ mi bá sọ̀rọ̀ máa fún létí tiẹ̀ náà sáìsì ẹ̀ wà oníkálukú náà bọ́ ṣe bẹ́rù náà ṣe bọ́mọ kì í jẹ́ kọ́mọ ẹni ṣoríire o. Kì í jẹ́ kíyàn lórúkọ rẹ o. Kì í jẹ́ kíyàn lọ́la rẹ o gbogbo ẹni tẹ́ jẹ́ ìyá wa tẹ́ wà mí lónìí ẹ má bọ̀ làwọn ọmọ yín jẹ́ ẹ̀rẹ̀ ráyẹ́lẹ̀ fọ́kọ́ yín ẹ̀ẹ̀mí ògọ́ mi ò ní kí ló ní tí mi ò ní what a man can do a man can even do it better kí ni what ẹ ẹ̀rẹ̀ ráyẹ́lẹ̀ àwọn obìnrin ìṣíwájú táàmọ́ ṣeré táàgbòrò kan lónìí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀kọ́ náà àwọn ṣe ṣe ó tún wá burú láwùjọ lásìkò táwà lónìí débi pé wàláhì obìnrin mi wà ní ọkọ̀ ṣàlùwà sí ó tún gbẹ̀tọ̀ ọkọ̀ fọ́kùnrin mi hmm. mọ̀rí kan jẹ́ kan tó bani nínú jẹ́ tí mo gbọ́ torípọ́kọ rẹ̀ síyàwó kejì ó dẹ̀ lọ ń ṣe ṣìná ó ní ẹ̀bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó fẹ́ mi pẹ̀lú fẹ́jínítì ni gbà tó dẹ̀ sọ pé èmi nìkan ò tóun enjoy ara ẹ̀ ni èmi náà dẹ̀ ní láti enjoy ara mi hmm. ẹwọ́ Ewu bí tó rí ibú yẹn ní agbára dé torí pọ́kọ rẹ̀ fẹ́yàwó kejì ó dẹ̀ lọ ń ṣe fi jẹ́ ìrìnmọ́ obìnrin. àbúmọ̀ ìṣòro táwọn ọlọ́dún wọn lónìí ìjọba ni wọ́n físà ni wọ́n oníṣòwò tún ni wọ́n. ìsirà àjẹmí làwọn. ayé àwọn àfáà ta pa ò. ìsirà àjẹmí mi

ilẹ̀ máa wẹ̀ òjòdè torí ẹ̀ta àwọn ẹni tó lè náwó sókè nínú ẹni tọ́lọ ń kẹ́ nínú ìlú ìbí tí wọ́n kéré gbogbo àwọn ìpátá náà dẹ̀ Al-Qur'an mo lọ́bẹ̀ ìyàwó tán ṣe fún ọmọ ọkàn níbàdàn bí ọdún mélòó kan sẹ́yìn ọmọ mẹ́ta ṣé gan ni wọ́n dé látàbúrọ̀dì kan tí wọ́n tún sọ

فكيف تخاف الفاكرا والله رازق àbíbà lóye náà ṣe torí ẹkọ́nọ́mì tá ń lò lọ́wọ́lọ́wọ́ yìí sí ìta lò bí ọdún mélòó sẹ́yìn kò jọra wọn. فكيف والله رازق. ń jẹun adúpẹ́ fọ́lọ́hun àwọn a kan Allah. Adúpẹ́ fọ́lọ́run. Fàkí ìfàtà kọ́fù lè fàkírọ̀ fọ́ọ̀lọ́wọ́ àbíkún. Iná ni kó máa ṣe, ọ̀kẹ́ ìfàtà kọ́fù lè fàkírọ̀ kí ló tó wá ń páyà òsì. Wallahu raziqun. Sídà fọ́lọ́ lọba tí máa ń pèsè àrísìkí fún ni. Ọkọ̀dé rọ́zà kọ̀ọ̀lẹ̀ àtúnyá ara wà lẹ́hùn tàfi lè bá ṣarí. Èèmọ̀ tọ́lọ́ máa kọ́kọ́ kẹ́ nínú

ọgbọ́yẹ níbi ìgbọ́yẹ sí ọtún pariwo. Fàkẹ́ ìfàtà mọ́ fún lípa ìrọ̀ wọ́lọ́gùn àìsìnkú. Ó lè jẹ́ ọdún máa wọ́n ní tàbí pé ọkọ̀ máa rọ̀jò owó ránṣẹ́ sí, pèwọ́ sáà máa tọ́jú mọ́mí, sáà máa tọ́jú dáínìtì tó bá nìdì. Sáà máa bá kọ́sẹ̀ lọ máa bá púgàmẹ́ lọ́nlé. Masha Allah yóò tún ma gba sálárì. kódà lówó lọ́wọ́ jẹ́ rẹ̀ mí tó jẹ́ máníjà ilé epo mí lọ. sókè wàhálà tá ń bá ká wọ́lọ́hù rọ́ọ̀zẹ̀kù ọlọ́ọ̀lọ́wà tí ń pèsè ní ṣe tó bá àwọn nǹkan kan wà tá bùkátà ká fi tó àwọn ọmọ wa obìnrin ní pàtàkì jùlọ ẹ máa kórin sí wọn létí káwọn ọmọ obìnrin ti mọ̀ wípé ẹni nọmbà ló lè fọ́ọ̀lù sí nínú nọmbà mẹ́rẹ̀ nìyẹn o nọmbà 5 ni kó máa mú o 1 to 4 o lè fọ́ọ̀lù sí any one of that number o those number o àwọn nọmbà sí ẹ kò síbi tó lè fọ́ọ̀lù sí nínú ẹ o o lè jẹ́ nọmbà 1 tó bá jẹ́ nọmbà 1 ẹjá máa sọ fún àwọn ọmọ obìnrin láti sí yìí lọ tó bá jẹ́ nọmbà 1 ọkọ máa retí pé ọkọ ẹ̀ sì máa fẹ́ mẹ́ta o bọ́kọ̀yìn ọba ti ẹ̀ padà fẹ́ kò ní gbòdì láàrẹ̀ tó bá dẹ̀ padà fẹ́ ẹ ti pìpì ẹ má di ọmọ yín láti lé. ìfìránṣẹ́ mi wà láwọn gẹ́rì máa ó dìgì. Tó bá nọmba 2 ló ti bá ara rẹ̀, ó náà ti máa wọ́n pé tọ̀, okùn méjì. Ìjẹ̀mí ìlàun. Ṣùgbọ́n ìgbìnkún mi gbìn sọmọ rẹ̀ lẹ́mìí. Ìzìrà mi rí ilé rẹ̀ mi á ní à, ilé olórogún lèmi náà ti wá, mo ọmọ mi ò tún gbọ́dọ̀ lọ irú eléyìí ha irọ́ irọ́ irọ́ irọ́ mọ́tàkà ọ̀ṣì dánù ìrọ̀ mẹ́ta kìí tó tóṣì àfi kí n ọmọ mi kò gbọ́dọ̀ rúwò ní gbogbo tó. ni. wà tí wọ́n fẹ́ jẹ́ lọ ìzìrọ̀ àjẹmí lọ́wọ́. ẹ lọ bèrè lọ́dọ̀ àwọn àna wọn pé báwọn náà ṣe rí. Ìzọ́rán jẹ̀mí láhùn. Ṣọ́pọ̀lọpọ̀ lórogún tẹ́ pé bíyàwó ṣe ń ṣóògùn níyálé ń ṣe ni bàbá wọn náà ń ṣóògùn. Ìzọ́rán jẹ̀mí láhùn. Tẹ́fẹ́ fi léyẹ̀ rí ètò ẹpá kárù làwa ń ṣe. Wọ́n lá ń fi jẹ́ ìrìn máa ó dì í. Wọ́n sí làwa ń gbọ́n gbogbo à ń ṣe onímọ̀lídì. Fọláyẹ̀dì jamilan. Gbogbo àtàwà ń bílò ní tọ́lọ ní kájọ pàdé. Izra'a jamilan. Àti gbogbo ẹni ńlá fọ́ ti máa gbọ́ wa. Izra'a jamilan. Ẹjá gbìyànjú ká ṣe dáadáa kalẹ̀ o. Wàlá òfin jẹ́ ìrìnmọ́ òbí àìhìn. Ẹjá ṣiṣẹ́ rẹ̀ kálà níyàn rẹ̀ o. Wàlá òfin jẹ́ ìrìnmọ́ òbí àìhìn. Wọ́n dà kó yẹ pé bí táà ń jẹ̀mílà ẹ̀nà ẹ̀gbìn dáadáa sọ́dọ̀ àwọn ọkọ yín. ìzíràn jẹ̀mílà. kódà kọ́kọ́ yín má dì sáfún tẹ̀ ṣe fún yẹn ṣe fún. ìzíràn jẹ̀mílà. kódà kí wọ́n ọkọ yín má da kọ́rọ̀ ẹnu rẹ̀ má da ẹ̀yìn ṣáà máa tọ́jú ẹ̀ máa ṣe rẹ̀ sí. wọ́n kó tún dójú kòkòrò. ìzìrá jẹmíláun. kó má wà kẹrin ẹ̀yẹ jẹ́ máa tọ́jú ẹ̀. jẹmíláun. ẹ máa bọ̀wọ̀ fún ẹ máa tọ́jú ẹ máa ṣe dáadáa. aláyẹ bí ọ̀rọ̀ jẹmílú ní àìnà máa zúrí á. torí bá a ṣe ń bá obìnrin wa wí náà ọkùnrin mi náà ní lọ́wọ́. ìzìrá jẹmíláun. ó láhun. ìzìrá jẹmíláun. ọtọ́rìtì yìí tún pọ̀ jù. ìzìrá jẹmíláun. a máa kọ̀ńtró ní tó ń gbọ́ ilé náà rọ ìjẹ́ ìmìnibálẹ̀ ilé náà nìyẹn kó ó dẹ̀ máa gbà wọ́ọ̀dù kiri. ẹ ó dẹ̀ máa gbà wọ́ọ̀dù kiri. ìsirà ẹ̀jẹ̀ mi láwọn. tó bá dẹ̀ ti di pé ara ń gbé fún kẹ́ kó dẹ̀ máa lọ fọ́ tọ̀ ya ẹ̀ kó máa fọ́ pa lára. ìsirà ẹ̀jẹ̀ mi láwọn. tó bá ti fi lè sọ̀rọ̀ pé mo ní kí n sọ fún yín náà ni pé ó dàbí pé èlùbọ́ ti tán lé. abala ẹ̀ ṣèlú báyẹn. gáàsì yẹn ti gáàsì tán kẹ̀ kí ló dé kí ni ká fi ṣe? ìsìrà àjẹmí láwọn. ṣé ká gbẹ́wà sínú oòrùn ká bójú sí ni. wàlá ó fi jẹ́ ìrìnmọ́ òdì. wàlá ayẹ̀dì ìrìnjẹ̀mí ló ní àìlàmà zúrí á. ẹ̀yin tẹ́ jẹ́yàwó lọ́dọ̀ ọkọ ẹ̀yin lẹni wà síta fi ń rádọ̀pù lónìí. iná lè jẹ́ tọ́lá zamanu bihi. Tẹ́rí gbogbo farara tẹ́ máa nílé ọkọ. Iná lè jẹ mí là. Ẹ gbé o. Wà ní tọ́lá zamanu bihi. Ọ̀pọ̀lọpọ̀ sùúrù wa ò dàbí àwọn bàbá wa tàná o. iná lè jẹ mí la. bẹ́ẹ̀ náà ò ṣe dàbí àwọn ìyá wa tàná. iná lè jẹ mí la. ẹ jájọ mánéjà ara wa o. wáyé kọ́lá zamanu bìkí. jẹ́rí dáadáa tẹ́ ń ṣe lọ́dọ̀ wa yẹn bẹ́ẹ̀ ṣe fara dá yẹn. wáyé kọ́lá zamanu bìkí. tẹ́ ẹ lówó lọ́wọ́ tẹ́ẹ̀dẹ̀ tẹ́ ẹ kọ́lé tẹ́ẹ̀dẹ̀ kó lọlé yẹn. wáyé kọ́lá zamanu bìkí. ìyá wa kan ìyá dáadáa nìyá náà mò ń fi wọ́n bọ́ ọmọ wọn wí níjẹta.

yàrá kan tó kọyín fẹ́ yín sí látọdún tẹ́ ti wà ń bẹ̀tẹ̀ bímọ sí tẹ́ bí òun náà sí yàrá kan náà lẹ́ti wà wádìí sí ẹ̀tùn àwọn bàbá wa tẹ́ pé yàrá kan yẹn náà ni ẹ̀ẹ̀dẹ̀ kó lọ lè yín ojú ilẹ̀ ti róríṣiríṣi ń bẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ kó lọ ẹ fi bẹ̀rẹ̀ ẹ̀ẹ̀dẹ̀ farada obìnrin tó kọ́ ilé méjì tó dẹ̀ wá rí mẹ́ nílé ọkọ ẹ̀ kọ́lá tó kọ́ ṣọ́ọ̀bù sí kan rẹpẹtẹ tó tún fi rẹ́ǹtì ẹ́ òun wá rí mí nínú yàrá kan ẹ̀yin ìyàwó tó ní ọmọ tó ní ẹ̀yin ìyá tàjọ ń wọra wá lójú lónìí ilẹ̀ lásán náà máa jẹ̀rà sọ́kọ̀ gbárùmọ́ nínú ilé ìnálẹ́jẹ̀ mi ètò lázàmánù ará ma ti iná lè jẹ mí láàá. ìyá ta wá ń sọ yìí náà ti wá ń pòdúsì ọmọ ọmọ tó ti hálù kùránì. iná lè jẹ mí láàá. dáadáa tí wọ́n fara dà ń lọ ọkọ̀ ó ṣe ṣe kó pẹ̀lú àlùbáríkà tó lọ ń ṣe fún wọn. iná lè jẹ mí láàá. torí ẹ ẹ̀yin ya wa. wáyé tó yà sàmánù bí. ẹjọ ẹtún wà yín ṣe. falẹ̀ ìsàyà. tẹ́lá ti tẹ́lẹ̀ ẹ yí padà ẹ rẹ ra yín lẹ̀ fáwọn ọkọ yín. falẹ̀ ìsàyà فليس يحسدك الذي زرع أنا قوني كرين تو شافين تو بيون àbí ọlọ́run kó jọ gbogbo ọmọ tí ọlọ́run fi ń dùn wá nínú ìyàn ọlọ́run fi wọ́n pa wá gbogbo jẹ́ òbí fún wọn náà bà wọn nínú jẹ́ ṣe ló bí fún àwọn mùsùlùmí ẹ̀sùn islam ẹ̀sìn kan ṣoṣo ni o ètò inú ẹ̀ lánàá náà lè tó inú ẹ̀ lónìí o gbogbo ètò tó bá já wá láwọn ètò rádaràda ẹ má kópa inú ẹ̀ o ẹjọ́ ẹ má kópa inú ẹ̀ o ó pẹ́ ta ti ń pariwo àdádálẹ̀ ọ̀ràn tá àdádálẹ̀ máa dálẹ̀ náà ní tẹ́ ń rí yìí o ẹjọ́ torí sọ ọlọ́run ẹ ẹ̀ lánú pé ha torí ẹ̀ ẹja mójútó lé wa ká mójútó àwọn ọmọ wa ká mójútẹ́sìn wa àbẹ̀ọ́lọ́n kó jọ kó má jẹ́ kí ṣe tọ́ ní rí wàjágbà ọmọ wa tó ní ta torí ẹ̀kójọpọ̀ síbí ọlọ́mà fi bà wá nínú jẹ́ mọ́kànmọ́nà pa wá lẹ́kùn ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà ọlọ́májú ń dàrú wa lórí àwọn aláṣẹ ọlọ́run bá wa rọ̀ wọ́n lọ́kàn láti lè ṣe dáadáa báwa rọ̀ wọ́n lọ́kàn láti lè ṣe dáadáa àwọn ọmọ àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n lọ lọ́wọ́ àtàwọn tó tún ṣe máa lọ ọlọ́mọ́ṣàbà fi ṣọ́ rẹ̀ ṣan ọ̀dáàbẹ̀ bù wọ́n kó ṣan padà wá bá aláyàtàláfíà kó dẹ̀ jẹ́ kí wọ́n ríṣẹ́ náà ti láṣe pé kó wá bá tó ètò orílẹ̀-èdè wa kí gbogbo ẹ lérò ọ̀nà jù bá ṣe lérò lọ kó lè jáwọn tó yẹ kí wọ́n mójútó ṣe hajj náà ni wọ́n mójútó ọlọ́njẹ́ kó lè jáwọn tó yẹ kí wọ́n máa mójútó ṣe hajj ni wọ́n mójútó torí pé ó dàrú gan tábánikà tẹnubọ̀rọ̀ adàbígbà tá à ń ta síjọba àwọn tó yẹ kí wọ́n mójútó ṣe hajj àdàlú ni wọ́n ti dàálù wọ́n ti mọ́ra wọn ẹ̀yin náà máa bèèrè káàkiri gbogbo state ta ni àmìrò alálàájì state títí ta ni ti state náà ta ni ti state wọn ta ni chairman alálàájì ti steeti ti wa ta ni ti wọn náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti politicize gbogbo ẹ̀ politics yìí náà ni gbogbo orú àwọn tó wá ń àwọn èèyàn kan bẹ́ẹ̀ ó ní ṣe pẹ̀lú àwọn tí wọ́n kó lọ ó dẹ̀ ń ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ jọ́sìn yẹn ọlọ́mbà tún gbogbo dáadáa